Akron Valley River. When I stepped in there, even in an enema of water, the man wanted me to say, Your people will do what they are doing. Amen. What you know, my infant years. Let me tell you, on your mother, I gave you a bottle of water, but I want to ask Dr. Sasa. He can't give me the woman here, my mom, my mother, my mother, my mother, my mother, lókè kura ẹ jẹ kó mu ọ fà èsì náà ti rẹ ní ìyọ ọkùnrin náà kí ibi yọ ọdẹ ẹ kí wọn lè ní ìyọ ọkùnrin nípa wọn lọ bọ sí. ọtí wọn fà mí ká bọ ní ẹsẹ ndàkú yìí mi ndàkú yìí mọ wọn máa ń wọn dà eleven years eleven months bá a sì bí akéwì wọn máa kà wọn àyè wọn máa fọ going to twelve months ɔwɔ ɛsɛ mu adeɛ adeɛ bi da ase handi ando ɔso n'afi obi ɔkyɛ kɔn no wɔn mu ano dati mu anam no bifo ɔno a ɔmo akɔ na nne mu ɔwɔ abali ano na ɔkyɛ wɔ ɛwɛ ɛwɔ ɛwɔ fɔ bo yɛ ne bi hallelujah the the man has died now maa ɔyɛ bɔ ɛyɛ abɔ yɛ ɛwɔ ɛwɔ na mi ɛwɔ na awɔ wɔ mi dadi yɛ kama a yi ke mu na abɔ yɛ ɔbɛsi akɔ mu mɔto nne m asụasị ya kraịst na-apụta nye nwa ọkpụrụ moto ndị ụmụazị ya na anọsọba akwụkwọ jee kpọọ nwa ya eje tie nne m aka ọ bịa esere sọtụ nwa ọzọ kwuru ya kwuru afịnasa ọsị ọkpọta atakpụkpọ ọsị na asọnje ọsị ajọke ndị a ji nwa ime nkọcha maka ọhụrụ n'ọgwa na afịa aka ndị ọsị na ndị a ji nwa na nwa nwoke nwa mgbe m e gwa nwa agbata ụmụ ya kàmúlẹsẹ mú àwọn tó mú ẹ tàbí fún mi dé wò náà má bọ àgbà sọ náà fà ìmẹ kì í tó ní bẹ etí mi ní kàmú ma èmu ayé àgbà wọn yẹn wọlé ẹbí by the time you know, just like that, about, like, they're not about for otu ọ dị na na nke nwoke ọ bụ na-ekuzi a na n'ihu na-akọ gbafa sigbuo ebuli ọ ka mbịa ka a na-agwa m chebe ire n'elu na ọ nwere oke mma na-abịa ebe a e eguzi na a na-eche oke mma ya abịa elu mara mgbe anyị ebe a ebe nwa na ọkpụkpọ nke na e ebe a bi etu bi ɔna so ma no mu na ɔka do diabetes ɛsɛ mpɔ so mu ne ama na ne ma da ne fɛ na ɔkɔ ne ne abɔ ne ma yɛ kɔɔ wɔ mu mo ne akusi ti ase asaare ma ne ti kɔmi tumo la aba ma ɔmo ɛnɔ nsɛ ɔkɛ mu ɔyɛ la ɔyɛ la kɔmɔ ntaako na ɔyɛ la kɔmɔ ntaako ɛbɛ fi yɛ dɛka wɔn ta na ndé ekuli bi kuta ndé ekuli gbɛ gbɛta ikɔkuli kun ne mu asi na ɔsɔ bayi ɛba bɛ ɛyɛ hallelujah ɔkya ife yi na adi yɛ na adi ɔsɛ nsa adi ɔsɛ yɛ di ba dɔm lɛ yɛ ɔna kɔ ba fɔ ɔkya ife yi na adi yɛ na asu kɛta ndé ma asu yɛ ni du asase. Bagaimana aku dia kainan dari zona berjuang? Sopo sopo zona privada. Ini itu kamu boleh rendah loh. Mama yang itu itu sudah lima. Tidak boleh. You you are you sitting down. Kau nak ada jangan sudah sudah against GMA. Usually, they are quite honest and I One goes to be in another, my father, come on, and this one. A man is telling his life story, part of his life story. You remember that? I don't know, I come out here, I think my mom church wee wee hụ na ụfọdụ bụ a ndọrọndọrọ spọs njọ ka enyi iwu ọcha a na-adresị ọfụma ndọcha ejila aka fere na-adresị ọfụma ma mmadụ na-agụ a na-agụ ya Hallelujah. This is the thing I see. Kedu mgbe